دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا تباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí yóò máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsùdín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbàwọ́ rẹ̀ pé kí ẹ̀san rẹ̀ lọ máa bá bàbá wọn Ṣítù Ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé Séríkì Ọ̀gọ́mákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọ́n náà ní samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ́ muhammad al-awwal habibahumallahu warahum tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká lọ. alhamdulillah thumma salatu wa salamu ala rasulillah. وعلى آله وأصحابه الأتقياء وسلم تسليما كثيرا لن يبقى إليك يدف ولون الحمد لله أترى عليكم لا رفوان محمد صلى الله عليه وسلم وسلم بنعمة ربي لا بما كسبت يدي gbogbo ń tàà jẹ́ gbogbo ń wà nínú ìsìláàmù wa lòtọ́ ẹ̀wọ́ wà nínú ìsìláàmù lónìí ta fún náfàná àti gbà rẹ̀ báyìí. Ìrìnà tó wà lára wa ta fi ń káàkiri ta fi ń sọ̀rọ̀ ta fi ń sùn ta ń jí rọrùn. Ìrìnà ń lanu tá ń jẹun tó ń gba jíjẹ àfihàn àwọn tí ò rí bẹ́ẹ̀ fún ọ. Ọlọ́run bá òun kókó ṣe bẹ́ẹ̀ fá wa ní. Láàbí máa kásàbá ti ẹ̀dín. Kì í ṣe mímọ̀ ṣe wa lọ̀rọ̀ wá fi rí bó ṣe rí yé mi àtẹ̀yìn tẹ̀ ń gbọ́. láti máa kásábà kí ẹ dé. èyí tó ń gbà tá a wá fà á ló fi jẹ́ kó tóra wọn o èèyàn lè fà kọ́lọ́ má jò tóra wọn. láti máa kásábà kí ẹ dé. ọ̀rọ̀ tá a gbọ́ tí yorùbá máa ń sọ pé iṣẹ́ ọ̀nà àtẹ́lẹ̀ ọwọ́ ẹni kì í tan ní jẹ àtẹ́lẹ̀ ọwọ́ èèyàn lè tàyàn ta nù ńgbà náà. máa kásábà kí ẹ dé. èèyàn lè ṣe ń gbà míì kó má yọ. Adúpẹ́ fọ́lọ́wọ̀n bá tó jẹ́ kí wọ́n tó. Wàlábí tó á fi ìnà ní mútàṣà kìrọ̀ ń kì í dẹ̀ ṣe pé kíyàn máa lọ ronú pé nínú ọ̀nà títí wà wá kì í ṣàárẹ̀ rárá o. Láàbí tọ́rọ fi. Kì í dẹ̀ ṣe pé kíyàn máa rò pé táwa jogún nù ìdílé wa náà nìsílá. Láàbí tọ́rọ fi. Rárá kì í ṣe tí yàn máa ń jogún rẹ̀ oríire kì í ṣe pé kíyàn máa ro kan jogún oríire. mi òkú lórí ọ̀rọ̀ gbéraga ni. màná tẹ́lẹ̀ àmọ́ ní àlámọ́ ń tẹ̀sà. nínú ètò ọlọ́run ni pé ń gbà mí àmọ́ ọmọ máa tani lọ́rẹ̀ ní téèyàn ń fẹ́. màná tẹ́lẹ̀ àmọ́ ní àlámọ́ ń tẹ̀sà. ẹ̀yà máa náwó ìyá máa fọ́ báyà dẹ̀ máa gba fífà. ń tẹ́lẹ̀ àmọ́ ní àlámọ́ ń tẹ̀sà. ìyá máa tó ń gbà mí ọlọ́run á ní kó bá gba títò kò dẹ̀ ní rọ. màná tẹ́lẹ̀ àmọ́ ní àlámọ́ ń tẹ̀sà. ìyá ṣíkítà ní ìlàlmọ̀nà. ọlọ́run á tẹ̀ mọ́mọ́ ń gbà mí òwò táwọn kan ṣe tí wọ́n ń jèrè tí gbogbo èèyàn sọ pé àkíní ẹ̀dẹ̀ wà profitable gan-an àbí tuntun wà lọ ráyè sí ibẹ̀ tó wà lọ creative fún business yẹn o èèyàn dẹ̀ wá ṣe ó kú kó jèrè báyìí wá ṣọ́ọ̀tì. wà tó ṣúrí mo máa ń ṣe ìta ní ìlànà bíkà kánà máa kánà bèbè èrì kàlá. ọ̀pọ̀ téèyàn jẹ́ téèyàn dà láyé. bíkà kánà máa kánà bí wọ́n èrì kàlá. ẹni ẹ̀ máa ríra yín pẹ̀lú bọ́lá ṣiṣẹ́ yín o. bíkà kánà máa kánà bí èrì kàlá. gbogbo téèyàn dà láyé ọlọ́run ló jẹ́ kéèyàn dà o. Ọlọ́run ọ̀pọ̀ kó wọ lọba tó fẹ́ kádà máa ti ṣàrí o. Kánà bí kọ́ ìrìn kàlá. Torí ẹ̀ má fi ẹnìkan tí ò ní má fi ṣe yẹ̀yẹ́ o. Bíkà kánà máa kánà bí kọ́ ìrìn kàlá. Má fọ àwọn tí wọ́n wọ aṣọ àkísà, má bù wọn, má ṣépè fún wọn o. Bíkà kánà máa kánà bí kọ́ ìrìn kàlá. Àwọn lọ, àánú òfin fagbó àdábìhàn olè kàlá àúlànà. Nínú àṣewakọ́là fi ń pa ṣíṣà o. Wàhádá bí haúlé kálá haúlànà. Mímọ̀ ṣe wa kọ́ là fi ń dirun lọ́kùnrin wa. Wàhádá bí haúlé kálá haúlànà. Mímọ̀ ṣe àwọn obìnrin wa kọ́ ni wọ́n fi ń wọ jìlbáàbù tí wọ́n fi ń wọ nìkọ́. Wàhádá bí haúlé kálá haúlànà. Ọlọ́run wọ́n ló tọrọ tí wa báyìí bá wa tó tàwọn tó kù bí haúlé kálá haúlànà. náà kọ́lọ́run a ń tẹ̀síwájú lónìí mi ta bàdánilẹ́kọ̀ọ́ adé lánàá ẹ̀rí pọ̀rọ̀ tá à ń yanjú bọ̀ náà ni ìdílé àwa mùsùlùmí a ní tí ìdílé bá ti da tí ìdílé bá ti tò àdúgbò àdá àdúgbò àrójú tẹ́ gbogbo àdúgbò náà bá ti da tó tò tó rójú àwùjọ náà gbádùn alálàáfíà ọ̀pọ̀lọpọ̀ ohun tó bàjẹ́ káàkiri ìlú káàkiri ayé lónìí ibi tó ti wọ́wá náà ni àtilé àtilé torí pé lé òun ló ń bí àwùjọ ẹni tó jẹ gọ́fìnà ẹni tó jẹ president ẹni tó jẹ minister ẹni tó jẹ senator lónìí ṣẹ́mà local government àti gbogbo àtìmọ́ọ̀mù ni àti gbogbo oríṣiríṣi ipò téèyàn wà àtàwọn ọmọ olè tí wọ́n mú àtàwọn ọmọ apààyàn àtàwọn kidnappers àtàwọn tí wọ́n rèèpù èèyàn ṣèbí èèyàn kan náà ló bí gbogbo wọn tá à ń kalẹ̀ yìí èèyàn kan ló bí wọn àwọn ìyàwó tá à ń pariwo yìí náà àwọn ìyá kan náà ló bí wọn àwọn bàbá kan ló bí wọn láti wá sọ pé ìpìlẹ̀ ló bàjẹ́ láti ká kájọ parapọ̀ ká mójútó tèmi àtẹ̀yìn bá mójútó pìlẹ̀ yẹn tí pìlẹ̀ yẹn bá ti da pẹ̀lú ògùn ọlọ́run àwùjọ wa da táwùjọ wa bá ti wá da ìfọ̀kànbalẹ̀ wà díẹ̀ níjọba lè ṣe tí báwọn èèyàn náà ni wọ́n rọ́pò ara wọn tá à ń pè níjọba tẹ́ni tá a fẹ́ ní kó lọ ṣojú tó fẹ́ ṣèjọba lé wa lórí tí ò bá ti gbádùn ilé tóun náà ti jáde wá kò ní rí ire ṣé mi tóun náà ń lọ lọ́hùn-ún àwa mọ̀ bóyá ọmọ tí ló máa súnkàn lọ́la bóyá yìí ni bóyá èmi ni bóyá wọn ni bóyá ọmọ tí wọn ni bóyá ọmọ tèmi ni gbogbo ilé náà ní tá a jọ gbọ́dọ̀ máa rò pé gbogbo ìgbà tọ́lọ̀ ń bá ní ká sún kan ipò kan àbí kípò kan sún kàn wá nínú ipò táyé báwo la ṣe rí gan-an nínú ilé wa tó fẹ́ dìtámì báwo la ṣe fẹ́ lo àyè tá a bá dé tá a fi fẹ́ jẹ́ aṣojú rere láwùjọ tá a fi fẹ́ jẹ́ kan nínú ẹni tí ń torí ilẹ̀ ṣe tá a ní wàhálà kan nínú ẹni tí ń ba orí ilẹ̀ jẹ́ láti débi ọ̀rọ̀ bá a ṣe ń ṣègbéyàwó wa ẹni tó kò sàmójú tó ń bẹ̀ ayẹyẹ nìkan náà lọ́pọ̀lọpọ̀ òbí wà áfítà olówó tó fẹ́ fọmọ ni wọ́n wà áfítà olówó tó ọmọ wọn lọ rẹ̀ ni wọ́n wà áfítà. Záàkọ́tọ̀ balọ̀gọ́ ní Yorùbá náà ti kọ́ omi. Ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ láwọn èèyàn gbé karí lónìí. Ìzáàkọ́tọ̀ balọ̀gọ́ ní Yorùbá náà ti kọ́ omi ẹgbọ́rọ̀ tí kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n sọ nínú tá a fẹ́ fi ṣe wà sí gbogbo ẹ̀yìn òbí wa ká tó bọ́ sínú àwọn májẹ̀mú tó rọ̀ mọ́ bá ṣe ń gbé ìdílé jókòó dáadáa. ìlà àkọ́tọ́ bàlàkà ni yorùbá náà ti kọ́ omi. àbáwọ̀ yẹn ni tọ́lọ́rọ̀ kan tó lówó lọ́wọ́. Kọ́tọ́ bàbà náà ti kọ́ mí. Tó bá bá ọmọbìnrin àwọn èèyàn wa yìí sọ̀rọ̀ pé òun fẹ́ fẹ́. Bánà ti kọ̀ọ̀mí. Wọ́n fẹ́ mọ orú iṣẹ́ wo ló ń ṣe tó fi lówó lọ́wọ́. Ìgbà wọ́n tọ́ bá ìlànà ní ihò ti kọ̀ọ̀mí. Ìtọ́kọ̀ wo ni tó wọ́ọ̀sì? ọ̀nà ti kọ́lé sẹ́kù ó ti kọ́lé sàbújá ó ní property báyìí ó tún ta mọ́tò ó tún ta lẹ̀ ó ṣe jẹ́ ìjọba wọn fẹ́ mọ́ polówó yẹn ti wá kí ni sọ́ọ̀sì owó kàwọn èèyàn mọ́ ṣó nílò polówó. fọ́tò bálùgà ní yorùbá náà ti kọ́ omi. wọn ń gbójú wa balẹ̀ ẹ̀sìn mọ́ owó yìí náà ni. ọkọ súná mi náà lè máa sàrùrà tí wọ́n lè bẹ ìṣàrà. sẹ́ni tó wá ní lọ́wọ́ tó bá wá bá obìnrin wọn sọ̀rọ̀ pé òun fẹ́ fẹ́. ọkọ súná mi náà lè máa sàrùrà tí wọ́n lè bẹ ìṣàrà. Ah. ẹ̀rọ àwọn ọmọbìnrin yà àtàwọn ẹbí wọn àtàwọn ìyá wọn bọ́ máa gbájó. Ah. nínú ìlmọ̀ sára ti wà níbi sára. wá pọ̀pọ̀lọpọ̀ àwọn àyà tó bá rọ́kọ ọmọ mi àánú nínú nínú. rọ́kọ súná mi náà ìlmọ̀ sára ti wà níbi sára. a sáré dájọ́ ìyàwó pàápàá àwọn sáré mú déètì àwọn amáṣọ Torí ìròrí wọn ni pé ibi tí mọ́tò máa tò lọ́lọ́tún ah! ló sì báyìí. Àkọ́sínà nílẹ̀ Mẹ́sàrẹ́tì wẹ́lẹ̀bẹ̀ ìṣàrà. Ẹgbẹ̀rẹ̀ náà ya máa fi ń juwọ́lẹ̀ pé ẹni tó lówó lọ́wọ́ ló fẹ́ fọ́ máa. Wà ń já alfakiru wọ́lọ́ tàbí jàun. Ṣùgbọ́n tẹ́ni tí ò ní lọ́wọ́. Wà ń já alfakiru. Ah! tí ò lówó lọ́wọ́ tí ò nílé tí ò ní mọ́tò. wọ́lá ò tẹ̀ kí n kódà bó kẹ́ni náà pààyà ọlọ́run tó. wọ́lá ò tẹ̀ kí n yá ọ́n. kọ́ tó kéde lẹ́bàá kan ní ilé tó dánú gbọ̀n sí i. ilé tí ṣòkòtò rẹ̀ ń lọ lókè. wọ́lá ò tẹ̀ kí n kódà kó wà lọ́dọ̀ wọn báyìí kan pèrún kó sá mo gbọ́ tán pèrún bí níbo mo fẹ́ lọ kírun. ń jáde wá ń ṣe Wàláwó tẹ̀ kì í yá ọ́n. Mo rò pé nǹkan ṣe orí ẹ̀, ṣé ìrìn àti ẹ̀kú ọmú wálé rè? Bàbí náà yìí lásán láti ìsìnkárà. Ìbára náà máa wá sọ pé ojú ọ̀lọ́ ṣe ìsìnkárà. Bàbí náà yìí lásán láti ìsìnkárà. Ìbára ni ọmọ náà máa ń lọ ronú ṣe é kí n lọ ṣe ìsìnkárà náà ìgbà náà náà àwọn òbí tó bá tẹ̀síwájú àwọn ìdílé tí ò ságbọ́ yẹ́ ẹ̀sìn pàápàá wọ́n tẹ̀ sí lè sọ pé a ah, máa wọ́rí kí lórúkọ màmá ẹ̀ a lọ yẹ̀wò a mú fún àfà wa máa bá yẹ̀wò Allahu akbar. Bólówó bá sọ fún obìnrin pò ń fẹ́ fi ṣaya. Pẹ̀lú ìdùnnú ni yóò fi gbà fún tìjótìjó. Àmọ́ tó ló ṣì bá sọ fún pò ń fẹ́ fi ṣaya. Ẹ̀jẹ̀ ń lọ ṣe ìsìnkára màlúù kò tí ó wí ó. Ẹjẹ́ ń lọ ṣe ìsìnkọ̀ọ̀rọ̀ màlúkùn tí ó sọ. Báwo ló ṣe rí lọ́dọ̀ tí ìhàwó ní ìtàṣọ yíkọ sí lọ́dọ̀ tí ẹ̀nà ẹ̀rọnú sí. Ilé náà ní ta fi wá rí pé gbogbo ohun tó da gbogbo ẹ̀rú náà ní ta mẹ́nubà yìí. Àwọn tí wá fẹ́ padà sínú ilé tí ó ti jókòó lónìí ṣùgbọ́n tó yẹ pé àga ẹlẹ́sẹ̀ mẹ́ta ni ọ̀pọ̀lọpọ̀ lè fi jókòó àga ẹlẹ́sẹ̀ mẹ́ta òun ọ̀pọ̀lọpọ̀ lè fi jókòó kò jókòó re kò balance ìyẹn la fi wá ní pé ká tún wá mú náà ká tó láti ìpìlẹ̀ bá ṣe ń pè bọ̀. ṣòro fi hati akidi ní káàkiri. báwo lẹ ṣe fẹ́ tó wà nù léyìn báwo lèmi náà ṣe fẹ́ tó wà nù léyìn. ṣòro fi hati akidi ní káàkiri. lẹ́yìn ìjẹ́pẹ́ ìgbéyàwó yẹn ò lálàáfíà láti ilẹ̀ ẹ̀kan fẹ́ra yín lọ́nà tí ò tọ́ ni. ṣòro fi hati akidi ní káàkiri. àwọn májẹ̀mú ti fi ń jẹ́ kí ìgbéyàwó pa afẹ́rẹ́ ńlọ́kọ láyà lálàáfíà ọ̀là ní ta fẹ́ sáré lélẹ̀ yìí tẹ́ fi máa bù ó pé sẹ́ni tẹ́jọ wà nínú ilé pẹ̀lú ara yìí ṣẹlẹ̀tọ̀ ara yìí ni àbálẹ̀ ara yìí jọ ní tẹ̀wọ́ apẹ̀rẹ̀ lọ́kọ àtìyàwó. ìfìnnúwẹ̀lì ìṣe. àkọ́kọ́ nu tí máa ń jẹ́ kí ìdílé ọkọ àtìyàwó kó jẹ́ ìdílé aláyọ̀. ìfìnnúwẹ̀lì ìṣe. ó ní pé ṣé bàbá àyàwó obìnrin tẹ́ gbé sílé tẹ́ ń pè níyàwó yín lónìí ṣé bàbá rẹ̀ ló fi fún iṣẹ́ fẹ́ níṣ ẹ jẹ́ ẹ o ṣe rọ́pọ̀lọpọ̀ ọgọ́rọ̀ àkọ́bí ọmọ lọ́pọ̀lọpọ̀ àwọn ààyè lónìí ọgọ́rọ̀ àkọ́bí ọmọ tó jẹ́ pé kì í ṣe tó wá látọ̀nà ẹ̀tọ́ ńgbò doyún ló wá di pé tọrọ. ìzìnnú ló ló wá di pé ó lọ fún ẹ lóyún o. tó bá ti jẹ́ kó wọ́ láti bẹ̀rẹ̀ náà pọ́blẹ́mù ni ẹ má jẹ́ kí tọmọ yóò bìnrin ẹ má jẹ́ kọ́ tọmọ yóò bìnrin yìí rí bẹ́ẹ̀ tó bá ti ń sọ fún pé dáàdì mo ní interest nínú ẹnìkan ní interest nínú mi eh, dáàdì mo ti rẹ́dì láti ṣèyàwó àbọ̀mọ́ ọkùnrin náà náà sọ pé dáàdì mo fẹ́ fọkọ àmọ́ fẹ́ fẹ́yàwó tó fẹ́ pọ́ mọ́ ọkùnrin ló bóyàwó ni wàá fọ́ọ́mà afọ wàá fọ́ọ́mọ́ kọ ìwé ni wàá fọ́ọ́mà bí wàá fọ́ọ́mọ́ yàwó ah, rárá tẹ́bá ti ń discourage ẹgbẹ́ yẹn á ń bẹ̀rẹ̀ sí lọ yọ nǹkan yẹn ṣe kò dà nǹkan burúkú ni. ìdínà ìwọlé ṣe é. ọ̀pọ̀lọpọ̀ dílé lónìí jẹ́ fẹ́ra yín tí ò bá rí bẹ́ẹ̀ dá o. fáńkì ṣùgbọ́n Allah ní ẹfẹ́ra yín pẹ̀lú yọ̀ǹda àwọn mọ̀lẹ́bí ìyàwó tẹfẹ́fẹ́ ìyàwó tí ń ṣe bàbá ìyàwó. Lọ́níkà àìlà bí wà lè yé. Ìgbéyàwó kan ọ̀lẹ̀ lálàáfíà alábìnrin àfìgbà tí bàbá ìyàwó bá yọ̀ǹda ọmọ rẹ̀ obìnrin fún ọkọ. Ọmọ rẹ̀ obìnrin tó dẹ̀ fẹ́ yọ̀ǹda yìí, bàbá ìyàwó náà pàápàá gbọ́dọ̀ jẹ́ ni tí ń sin lọ́hùn. A kì í fẹ́ ọmọ lọ́wọ́ ẹni tí eléyàn ọ̀rọ̀ pọ̀ ń bẹ púpọ̀. sáni yá ló máa jẹ̀mọ́ ẹni tó fẹ́ jẹ́ wàlí yìí mọ́rí ah wọ́n ní kẹ́ni náà jẹ́ ẹni tó nílà káyè tó dẹ̀ jẹ́ ẹni tó jẹ́ ẹni tó ń sin lọ́hùn tó mọ lọ́hùn lọ́kàn bẹ́ẹ̀ ni. sáni ń rí dọ́lì mọ́rọ́ àti kọ́bílá ń sẹ̀wáàjì. lára ń tó jẹ́ nǹkan májẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì náà ni pé. rí dọ́lì mọ́rọ́ whether you like it or not ọkọ ẹ̀ kí bàbá àti àwọn àtàkù gbé ẹ̀fi sílẹ̀ tó bá ti lóun ò ṣe kò wàhálà ilé ayé ẹ̀nìyẹn kò sẹ́ni tó máa mú wá tá máa àpúùfù ẹ̀ fún rárá ẹ gbọ́dọ̀ jẹ́ kó yẹ ẹni tó tẹ lọ́rùn torí pé nínú ojúṣe àwọn òbí ni pé wọ́n lè wọkọ̀ fọ́mọ wọn náà obìnrin yẹn lanu pé ẹ mi máa wọkọ̀ fún mi oríṣiríṣi God forbid la ilaha illallah torí o ti ya ṣáni tó òbí bá jó béèrè ìyá àbí bàbá lè wọkọ̀ fọ́mọ wọn lára nǹkan tí sọ nìyẹn tóun náà tó bá dẹ̀ pé ọkùnrin kan lórí òun náà kò gbọ́dọ̀ dúró máa bọ́kùnrin yẹn rojọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ọkùnrin kọni sẹ́ sọ pé ṣé ẹ̀mí ni ẹ̀ ẹ̀mí ò lè ẹ wá ọmọ wá darí ọkùnrin lọ sọ́dọ̀ bàbá bàbá ò tí ì mọ̀ ó ti ló ti ń gbowó lọ́wọ́ ẹ̀. ìdánilè máa láàrin ti nǹkan abẹ́lá ń sọ àwọn ẹ̀rí. obìnrin gbọ́dọ̀ yọnu sí pé ẹni tó ń tí wà fún ọ̀rọ̀ ìyá ọ̀rọ̀ fakẹ̀rí àti arábìnrin yìí nínú àwọn sàhábà ní sàhábíyà yìí. anna àbáha. bàbá rẹ̀ wá fi lọ́kọ. zawajà wa hiya fẹ̀yìnbó. ẹni tí bàbá rẹ̀ wá fẹ́ kó fẹ́ yẹ nìyẹn kò tẹ́ lọ́hùn. wàhíyá fẹ́ yìí bọ́ ní. owó ń dẹ̀rẹ́ ó ti lọ́kọ̀ọ̀kan rí tẹ́lẹ̀ ó ti ní ẹ̀kírẹ́ǹsì bọ́kùnrin ṣe rí. fàkẹ́rì àti zálíkà. ó wá sọ fún dàjẹ́ pé dádì mi ò láìkẹ́ ní tẹ́ni kí n fẹ́. àtàtì nàbí ya sallallahu alaihi wasallam. ó wá bá ànábì pé òjíṣẹ́ ọlọ́run dádì mi fún mi ní ọ̀fà kan bọ̀dù kó máa dàbí ìgbà tó yẹ pé ohun tí mo ṣe mo tún ti lu gba òfin ẹ̀sìn mo sọ fún wọn pé mi ìfẹ́ ni tí wọ́n ti fẹ́. farọ́ dáníkà ha ha ó nígbà tí bàbá mi ní kí n fẹ́ ẹnìyẹn. ọ̀rọ̀ dáná bí unica àhàhà. alábìnrin tó bá jẹ́ pé kò tẹ́ lọ́rùn á jẹ́ pé nìkan òyìn òwà válìdì yẹn tó bá jẹ́ pé kò tẹ́ lọ́rùn kò wọlé nìyẹn ṣètìrẹ́ ẹ̀kọ́ tó wà ń bẹ̀ ẹ̀yin bàbá tẹ̀ ń ṣàǹjọmọ́ yín pápẹ́ ní tí kò fẹ́ nìyí ẹ̀yin ìyá tẹ̀ takùtọ̀ mọ́ ẹ̀pẹ́ ní tó gbọ́dọ̀ fẹ́ rèé yìí tó kò lè fẹ́ kí kìíní kan tó ti kọ́lé sájà ìkan tó ti nílé epo ṣé mọ̀ pìlẹ̀ ọ̀rọ̀ eléyẹn ni ọmọlòwò lè fẹ́ ni tí ò lẹ́sìn ó lóun ò bólówó lọ ẹlẹ́sìn ló wọ́n fẹ́ torí ẹ̀ má máa jọmọ yín pa pé kó hùwà pàdé. wọ́n ní Ibn Abbas radiyallahu anhu. bákan náà nínú ọ̀dọ́ àfọwọ́sọ ilé Ibn Abbas radiyallahu anhu. anna jariyatan ذكرا ọmọ arábìnrin kan wá jẹ́ ọmọgéṣì ni. àtàtì nàbíyà sallallahu alayhi wa sallam fadhakara tilahu ó wá bá ànábì ń jọ kan sallallahu ó wá mẹ́ṣàn àlàyé ọ̀rọ̀ yìí fún ànábì. àbá àhàzà wájà wa hiya karihatu. obìnrin ọmọge yìí náà ní bàbá òun fẹ́ fòun lọ́kọ eh? lára ojúṣe ìmáàmù nìyẹn o. wa hiya karihatu. ìmáàmù mi tọ́ fọ̀rọ̀ lọ ohun tó máa kọ́kọ́ wò ni pé ah, ẹ̀dẹ̀ ní bọ̀ yẹn lówó lọ́wọ́ bàbá yẹn ọmọ àwọn dẹ̀ sọ pé kí n ṣe kan yìí tó ní nìyẹn mímọ́ tó ṣọmọ mi mímọ́ tó dorí ẹ̀ láàmú ah, ìmọ̀mù yẹn náà wá sọ pé á ah, ẹ má wọlé àmọ́ bá ṣe máa bọ́mọ yín sọ á sọ pé nígbà tá a ṣàdúrà ọ̀padà rí pé ọkọ rẹ nìyẹn má sọ nú ọ má sọ nú ọ láìláìlàlà àfà ṣéhù sábù khalifa àbálẹ́gbàdà ẹni wọ́n pè wọ́n ẹ ọlọ́run ẹ ọlọ́run ẹwà nábì sallallahu alaihi wasallam. ànàbára àzọwọ́jà wáyà kẹrí hàtún fàkọjàrọ̀ hànàbí jù. sẹ́rí ohun tọ́pọ̀lọpọ̀ àwọn tọ́pẹ̀rẹ̀ àwọn olólórí ẹ̀sìn ohun tí wọ́n ń dálẹ̀ láwùjọ ní ohun tí ò dá torí owó táwọn fẹ́ make torí tí mo pín jọ ìyàwó yẹn àwọn agba donation àwọn agbọ̀wọ́ àwọn gboríṣiríṣi owó àwọn bọ́ìsì náà rẹ̀ ná ìyálà ìyàwó fáwọn ẹ̀rí ó wá yà nílẹ̀ níjọ́ tá a rí pé ẹ́ ṣàfàdà lélẹ́yìn náà ẹwà burú tó ń pè lárugẹ torí pé àwọn tí wọ́n ń yáwó fún nìyẹn tó fi ń gun ọkọ̀ tó fi ń kọ́lé tó fi ń ṣe oríṣiríṣi nǹkan àwọn ọmọ olè ló ń dira fún irú wọn ní ìsìn kí ni ẹ̀sẹ̀tì kó jáde láti ẹnu wọn irú ń tẹ́ máa gbọ́ náà lẹ́ ń gbọ́ yẹn ilé ìwà bá náàbí wá rìpọ́tù bàbá rẹ̀ pé àna àbára zawajaha wàhíyà kárí hàtó ó ní bàbá òun fẹ́ kó òun fẹ́ ẹnìkan òun dẹ̀ láìkẹ́ nìyẹn Fàkànyàrọ́hà nàbí yóò. Alábi wá bèèrè lọ́wọ́ rẹ̀ pé ìwòlèwọ́ wá fẹ́. Sallallahu wa sallam. Torí pé n tó bá ti wí ọ̀rọ̀ ẹ àfi káàkakùn alqawlu qawlu kì ó. Ó yá kí ló fẹ́? Ẹ̀ta ló fẹ́? Ṣé wà lẹ́ni tó lẹ́sìn? Ṣé orí nǹkan kan lára ẹ̀ tó fi fẹ́? Ó dẹ̀ ṣàlàyé, anábìdẹ̀ ó tẹ̀lé ń tó sọ. Torí pé òun ló fẹ́ gbé bẹ́ẹ̀ òun ló fẹ́ gbé bẹ́ẹ̀ ń tẹ́ fi lè discourage obìnrin pé wò ní fẹ́ni báyìí oníkẹ́rí pẹ́ni tó fẹ́ fẹ́ ò lẹ́sìn ṣùgbọ́n òun tó lẹ́sìn ló mú wálé yìí yìí tó ń kírun ló mú wálé yìí yìí tó tààrà ẹ̀ balẹ̀ ló mú wálé yìí yìí tó ṣe náwó sí pọmọlúwàbí ni ló mú wálé yìí lẹ́yìn bá tún kọ̀lẹ́ bá sọ pé rárá sẹ́ẹ̀ ha ìwọ díjú ni torí ọ̀nà la fi múra lọ sí skúrú eléyìí afẹ́kọ̀ọ́ lọ miss afẹ́kọ̀lọ́mí fún àwọn ministers àwọn ọmọ gọ́ọ̀nà wà skú yí ìwòrẹ́ nìkankan fẹ́ nínú orú wọn àwọn ọmọ olówó àwọn ọlọ́rọ̀ wà ń bẹ̀ ìwòrẹ́ àwọn ọmọ businessman fẹ́ wájẹ́ tọ́ mílé tó ẹpọ́n ní dájẹ́ wọ́n ní kòkó ní dájẹ́ ń tà gbogbo tí dájẹ́ dẹ̀ kọ́ yàrá mẹ́rin kí ni yàrá mẹ́rin lọ́nà fẹ́ àti ọkọ̀ ẹ̀ máa lọ́lọ́ yàrá kan ọ̀dẹ̀ òṣì La ilaha illallah. Muhammadu Rasulullah. Gbogbo ilé náà ni tó bù kátàkà káràkàkì èsì. Wa mina shuruti. Nínú rẹ̀ náà tún ni ta fẹ́ kalẹ̀ yìí. Al-mahrum. ojúṣe ọkùnrin sóbìnrin o ní pé nínú tó ń jẹ́ kí ìgbéyàwó rẹ̀ dalẹ̀ o ní pé ìjò fún ìyàwó rẹ̀ lówó orí ọ̀ràn yẹn ni kò ṣe léyàn o kó má jẹ́ sípò kàn hí lórí ìkọ́ tí san owó orí ẹ̀ fúngbà tó fẹ́. àtúnisá àsọdúnkọ̀ tí iná ní ṣílá. ọlọ́ni ẹ fún àwọn obìnrin ní sàdáàkì wọn kí lè yẹn máa jẹ́ ẹ̀tọ́ wọn tí ń ṣe ọ̀ràn yàn ìtúnjẹ́ ojúṣe ọkùnrin lórí obìnrin àwọn ilé jẹ́ mùkọ́dímà lórí foundation tá ń tó bọ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ báwo ni ìdílé ṣe fẹ́ gbádùn tó máa wá máa wá tọ́ka téèyàn fẹ́ padà wá jẹ́ kó jáde láti inú ìdílé yẹn torí pọ̀pọ̀lọpọ̀ lónìí wọn kọ bí ara sí ń tàn wí ìmọ̀ àdẹ́fẹ́ ká padà síbẹ̀ o Islam létò ọ̀rọ̀ tiwa ọ̀kan kì í ṣe pé jájà ṣe bá kan ṣá àwa kẹ̀dẹ̀rí kì í ṣe ń ta máa ń wà áfítà ní sẹ́rímọ́nì sẹ́rímọ́nì lọ́pọ̀lọpọ̀ wà áfítà òkìkí ariwo ayẹyẹ tọ̀pọ̀lọpọ̀ wà áfíà o ọ̀rọ̀ náà lọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ń sáré o ẹ má jà fúnra wa ọlọ́run lọba ti máa ń dání lọ́lá ti ń rọ ni lọ́rọ̀ ń tẹ́ ẹrù pé bóyá ọmọ yóò lè dà yìí torí sọ pé ibìkan ni kó ṣá lọ ibìkan ni kó ṣá takú sí ìwọ obìnrin náà ti ẹ́ pọ́ lówó ló ṣá káàkiri ọmọ tó ti ń gun ọkọ̀ ló ń wá káàkiri bàbá olówó tó ti ní oríṣiríṣi investment lọ́wọ́ náà ṣá ọ mọ́ ọ̀ǹtẹ̀ náà ń lò wọ́n tún ni ọ̀pọ̀lọpọ̀ ń tẹ̀ ń ṣe yìí náà kí ló fi dẹ́ lójú pé èyí tó fẹ́ fẹ́ yìí tó lẹ́sìn yìí ọ̀la àárín ò bright ju tó takùtì lónìí lọ ṣé wọn náà ráì mọyì ọ̀pọ̀lọpọ̀ ọlọ́rọ̀ tó ti dolóṣì ní òrọ́ pọ̀lọpọ̀ àwọn ọmọ tọ́làkúta tí wọ́n ti padà wá dé nǹkan lónìí ní ti dáadáa ní ìfọkànbalẹ̀ kéèyàn ní happy home ló pàtàkì jù happy home olú pàtàkì jù. Àlùkùkù zàrùjíyà. Àwọn fẹ́ bẹ̀rẹ̀ míì náà lónìí bá tún ṣe wà ilé ìtàn tó lọ́wọ́ yìí. Àlùkùkù zàrùjíyà. À ń yọ ṣọ́ọ̀pù nínú ṣọ́ọ̀pù náà ni o. Àti kò mi ta wa o. Lọ́bẹ̀ ń ta wàyí náà látún ṣì ń bá lọ. Àkúzáwùjì aláǹzáwùjà ti hìn. Àti nínú ta lè fi bíòdì inú ilé wa. òun náà ni pé ká kọ́kọ́ wo kí ni ojúṣe ọkọ ataya síra wọn ojúṣe ọkọ síyàwó ojúṣe ìyàwó ẹ láwọn tán ti wà pẹ̀lú ara wọn lọkọ ataya. ẹ̀yin náà tẹ̀ ẹ̀jẹ̀ fẹ́ẹ́ fẹ́ra ẹ̀yin náà lè kọ́ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ kẹ́ re rẹ̀ mọ́kalẹ̀ èyí là ń pè ní responsibility from the both sides ojúṣe láti igun méjèèjì àkọ́kọ́. Eré tó jẹ́ tó bìnrin tó gbọ́dọ̀ ṣe pẹ̀lú ọkọ rẹ̀. Husnu ta'atihi. Òun náà ni pé òfin ọlọ́run ní pọ́lọ́run ní kẹ́yìn obìnrin tẹ̀lé àṣẹ ọkọ yín. Husnu ta'atihi. Gbogbo bó ṣe lè ń kọ́kọ́ rẹ̀ kéré sí ẹ tó yálà lọ́lá lọ́rọ̀ ní ẹ̀kọ́ níwèé torí pé lára tí máa ń sábà gun obìnrin lónìí pé tó bá ti ní pálí lọ́wọ́ tọkọ rẹ̀ ò dẹ̀ nítò. Àbó wá nídìílé ibi tí àwọn òbí tiẹ̀ wà tí wọ́n wà òkè tó wà lọ́wọ́ wọn tọkọ ò dẹ̀ wá nírú ìdílé bẹ́ẹ̀ àbí oríṣiríṣiríṣiríṣiríṣi àwọn nǹkan gbogbo yóò nǹkan lọ ń ṣe fún ẹni tẹ́. ṣùsùnù tọ́ àti hì

wọ́n náà nìbá ní kọ́ máa ti bẹ̀ fáwọn ọkọ wọn. wàhálì ìtàn àtùmùkọ yádà tó ń bí màrúfin. ṣùgbọ́n àwọn àfà nínú àlàyé ọ̀rọ̀ wọ́n jẹ́ ká mọ̀ pé títẹ̀lé tóbìnrin gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀. ọkọ yádà tó ń bí màrúfin. wọ́n ti pẹ̀lú pé kó yẹ pé títẹ̀lé lórí dáadáa ni o. ìkọ́lé nàbí torí àṣà ọ̀rọ̀ tá nàbí sọ̀rọ̀sọ̀rọ̀ ń sọ ń pẹ́. Làbọ́ àtàfí máa sí àti ńlá. Òyíṣẹ́ ọlọ́run bá ní àgbọ̀dọ̀ tẹ̀lé èèyàn lọ yapa ọlọ́run. gbogbo ọ̀dọ̀ wá sọ fún ẹ pé wá jẹ́ ṣé mọ̀ pé mi lólórí ilé mi ní bá lè. iná máa tọ́ àtúnfín màrún. pápẹ́ nípa fẹ́ tẹ̀lé níbi dáadáa ni òun kó wá ní mọ̀ pé mi tí mo fẹ́ sọ fún ẹ nìsín ni pé kíní tí mo gbé wálé àjọ máa jẹ kíní yìí ni o àfáà mi ló ṣe fún wa kíní kíní náà sà láì ni ìyàwó ọ̀fà ń ṣe ni àbí ègbò àbí ìkọkọrẹ́ lẹ́bá eh, ní àti eh, jẹ́ àwúre ní so àjẹjọ́ máa jẹ́ ní ah, rárá o rárá èmi ò jẹ́rú eléyìí ìnàmà tọ́ra tún fi màrúfì ẹlẹ́gbọ́bìnrin mi lè ní tàbá ń sọ̀rọ̀ aṣọ pé ah, nǹkan tí bá lè wá gbé wálé ni o tọkọ láṣẹ o níbi dáadáa ni o tọkọ bá ti máṣẹ burúkú wálé rìjẹ́tì ẹ̀mí dé sílẹ̀ torí pé ọlọ́run náà ló ní kó tẹ̀lé tó bá téun bá ti wá ń ṣe tó yapa tọ́lọ́run yẹn sọ fún pé ọlọ́run mo fẹ́ tẹ̀lé ṣùgbọ́n tó ń ṣe tèṣù ló fẹ́ ṣe yìí o mi ìdẹ̀dí tẹ̀lé ṣe tèṣù o. ìnàmà pọ́ àtúnfin máa rúfin. tẹ́lẹ̀ yẹn yé wa dáadáa àbíkẹ́ ló bá sọ pé wá madam mo ní kí n sọ fún ẹni tó bá pè mí náà lọ kọ ẹ nínú ilé ẹ àwọn fẹ́ lọ tó bá náà fẹ́ lọ bọ nǹkan kan ló bá ní ẹjọ́ ń lọ ni. ẹ tó o ṣe ń yọ kíní yẹn ṣe tó o ti rò ó ti túbọ̀ ti gbà sílámù ti pẹ́ tèmi ò mọ̀ àbófẹ́ ló bá lóun fẹ́ ṣòkú ló bá sọ pé aṣọ òkú táwọn múde wàá dẹ̀ bó ń gbé lọ sọ́fíìsì wà àwọn ará ibi iṣẹ́ yín so ìjọ yẹn dẹ̀ rí àjọ máa dáná àjọ máa ṣe gbogbo ẹ̀ ní rárá o ti ń pè ẹ lọ síbi ẹ̀ṣẹ̀ gbogbo eléyìí ní ìsinmi ẹ̀ṣẹ̀ rí pé wà sí yẹn ń ya káàkiri bó ṣe gbọ́dọ̀ rí nìyẹn torí òdodo ọ̀rọ̀ àti ká sọ. iná máa tọ́ àtúnfin n tá ń pè nípa ń tẹ̀lé oṣù àṣẹ ọlọ́run ṣe rí gbogbo àwọn bá tí wọ́n bá gbádùn tí wọ́n ò ṣùkú arúgbó ẹni táwọn èèyàn bá ti bẹ̀rẹ̀ sí kí arúgbó tọ́jú arúgbó ṣe dáadáa fárúgbó wọ́n tún bá lẹ́yìn ìgbà tárúgbó wá tún wá lọ tán wọ́n tún wá máa mú owó fi ṣe dáadáa fárá àdúgbò owó tẹ̀yìn náà ti ń palẹ̀ mọ́ pé tó bá ti dẹ̀yìn àwẹ̀ lẹ́fẹ́ ṣòkú ìyá yín òkú bàbá yín òkú bàbá yín owó yẹn palẹ̀ rẹ̀ mọ́ ẹ lọ fi gbẹ́ bọ́ òbí méjì sáwọn àdúgbò fáwọn tí wọ́n tíjà omi ń jẹ ìwọ ìyàwó náà advice ọkọ ẹ ṣùgbọ́n torí pé wọ́n náà ṣàfẹ́ ó ha ó fẹ́ ha umbrella fáwọn èèyàn ó fẹ́ àǹfààní fáwọn èèyàn ó máa ṣe ó fi pawó ó abọ́kẹ́ẹ̀tì fáwọn èèyàn kò yẹ kó lè bọ́kọ ẹ̀sọ́ tọ̀rọ̀ gbogbo eléyìí ìsìn náà lára tó yẹ ká mójútó ni. eléyìí jẹ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì nínú ìsìn. àlẹ́ẹ̀tì rọ́ọ̀fù bí fọ́dílì yìí àléhà wà ìhìnsánìhì ìlẹ́hà. ìṣẹ̀lẹ̀ kejì ń bẹ̀ náà ni pé obìnrin gbọ́dọ̀ máa jẹ́ kí ọkọ mọ̀ pé òun ṣe ṣe dáadáa. Ìhìnzáníhì ilé ha. Ó gbọ́dọ̀ máa fẹ̀mí ìmóre hàn, kò gbọ́dọ̀ ya aláìmóre, kò gbọ́dọ̀ ya bára móre jẹ́. Qawlihi sallallahu alaihi wasallam. Ẹgbọ́n tàà náà bè sọ ń pẹ̀ lè. La yanzurullahu tabaraka wa ta'ala ila imra'atin La tashkuru li zawjiha. Anábì ní obìnrin náà lọ́wọ́ bá ò ní wo ń jọ gbé kò ní rà ní ọlọ́run lóbìnrin tí kì í appreciate tọkọ ṣe. wàhí aláàtọ̀ ìṣẹ́gbìnì àníhù. tó dẹ̀ pé gbogbo ń tọkọ yìí ń ṣe fún eré kò lè dá ṣe a máa tẹ̀síwájú bí tá a dé ní ọ̀la pẹ̀lú àánú ọlọ́run ẹ pàdé wa náà dédé àsìkò yìí ní ọ̀la subhanaka allahumma wa hamdik ashhadu an la illa anta wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. aleykum salaam wa rahmatullahi wa barakatuh. wa ma kana li ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àti ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní zero eight zero thirty five seventy five fourteen sixty six ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ní Da'watul Haqqi lẹ́mẹ̀ẹ́ Abẹ́òkúta.